epo ó wà nínú àlòkámà àwa tá a jọ ń ṣe struggle ìran Yorùbá yìí because how can you be so daft to see the believing wípé Dúpẹ́ Onítìrí ṣì ní nǹkan tó fẹ́ ọ̀fà ìran Yorùbá because we still have some gullible people still following her how on earth and it interest you to know pé Dúpẹ́ Onítìrí ń ṣiṣẹ́ yìí fún restructuring ni iṣẹ́ tán rẹ́ Dúpẹ́ Onítìrí nìyẹn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 jáde wá rí pé tó náà mọ̀ pé wọ́n ní òpònú mọ̀ pé lòun bọ̀ ẹ̀yẹ attempt láti pè lópònú yọ̀ wá fagídí yọ ńlọrọ̀ ọdún bá onítìrí o ó ní wípé wọn ò ní èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ tó lè máa pè wọ́n pé oko anù lẹ́ ń lọ yìí oko tá fi parun lẹ́ ń lọ ìtawá ní báwí ṣé pọfẹsọ bá jẹ akíntóye tó yẹ pé bàbá yẹn ò rò pé àwọn dàgbà wọn ń fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n àbí májàsọ́lá àdìsá ọmọ adéyẹmọ tó jẹ wípé kọ́mọ ọdún kan gẹ́ ọba sọ̀rọ̀ yọgbọ́ lórí ọ̀rọ̀ ìrìn àjò táwa yìí. àwa dúpẹ́ ń bá wí ń bára ẹ̀ wí ń dọ́gba ń sí wọn létí ń dọ́gba ń sí wọn ní gbẹ́rẹ́ ìpàkọ́ pé kán lè mọ̀ pé ó ti kó wọn sí náà ń kì í yín pẹ́ tẹ́ẹ̀ fún Dúpẹ́ Onítìrí is it naira is it dollar or is it pounds orílẹ̀-èdè tẹ́ ẹ lẹ́ẹ̀ dá sílẹ̀ owó wo lẹ̀ ń ná àbọ̀dẹ̀ nìyẹn ni ṣé ẹ wá yòókù nù ni ṣé ẹ yamoko mọ́ gàrí ni owó òlú wo lẹ̀ ń ná. Benin Republic ń ná sẹ́bà Nàìjíríà ná náírà European country ná dollars and pounds kílẹ̀ ní ńlá lórílẹ̀‐èdè eh, democratic republic of yorùbá ààrẹ tó ọlọ́ọ̀ dálẹ̀ pẹ̀láwọ̀ òpònú tẹ́ ẹjọ́ gbìmọ̀ jókòó owó wo lẹ̀ ńlá níbo ni parliamentarian building yín wà àwọn ìgbìmọ̀ wo lẹ́jọ́ ṣèjọba dúpẹ́ don't think you are talking to fools we are not fool. mo ní mi fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ dúpẹ́ mọ́ mo gbà mo gbà first note inú wa rún mí inú yẹn rún mí òpònú ọmọ ní òde wọ́n ti sòkò sórí òrùlé òun òun ò lọ́rọ̀ láti sọ àwọn yìí sì sọmọ sàn tí kókó ń kó bá yá ẹ̀ dúpẹ́ ń jòkó sórí òrùlé ni wọ́n fẹ́ gbóhùn onílé èèyàn bíi Gani Adams ni wọ́n yìí lọ́jọ́ ni wọ́n yìí kọ̀jọ́ ni wọ́n ahun ni ra hun he eléré ibú ní sọ̀rí aládàánú èèyàn ẹ máa gbọ́ lọ. Hmm. ee ó mà ṣe o ó mà ṣe o ìgbà mi ó máa ń dùn mí pé ah, IYP ṣé ó yẹ kí ọmọ Yorùbá kó máa ṣe rádaràdà rédèrèdè ṣá àpádùn ah, orin tọ́nà ṣe fọmọ Yorùbá kí ló ṣẹlẹ̀ èyí ti lọ bájèjì jẹ ti bájèjì mórí yín ti burú pa kò burú. ẹ̀yin náà wá imagine quote that statement sọ́jà kọ́ máa Yorùbá wọ́n máa ṣe dédèrèdè ṣá ẹ̀yin ti lọ bájèjì jẹ ẹ ti lọ bá àjèjì mórí yín ti wá burú pa sẹ́ńtórí ẹ̀ pé nìyẹn ṣé leader ló máa ń sọ̀rọ̀ bẹ́yẹn no tell me ẹ̀ dá mi lóhùn and this useless woman ó contest abẹ́ NCP against Babájídé Babatunde Raji Fashola as governor of Lagos state tó ọba win election yẹn gbà yẹn sọ́nà sọ ogun tó ń sọ yìí. kí wàá ló dé tó lọ gbogbo akitiyan yìí fún Mashood ká sì máa wo Abiola tó fi ranjú kalẹ̀ náà fi mú Mashood débi bí apadà wàá fi ilẹ̀ tó padà wàá dèrò ọ̀run ayé mọ̀ á ó mà ṣe o. ògùn burú fúnra yín lẹ pé o ó sì ń tẹ̀lé ṣe fún jẹ́ àwa yìí ó ti wà establish ọlọ́run ló gbé ọlọ́run ni o lórí àpáta ayérayé ló wà o nínú ìmọ́lẹ̀ ọlọ́run alàyè ló wà o nínú àṣẹ ọlọ́run alàyè ló wà o kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ó dúró gidigba ó dúró dáadáa till end of time bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ò sí tẹ́ ẹ lè ṣe ọlọ́run ló ṣe kìí ṣe èèyàn agbára ọlọ́run ni kìí ṣe èèyàn kò sí bàbá ńlá kun tẹ́ ẹ lè ṣe ẹ̀yin àti tani ẹ̀yin báwo. now the question is this why is Dugbe Onidiri forcing herself on Yorubas ẹgbẹ́ ọ̀rọ̀ tó sọ are you you want to govern us by force kò sí ní ta lè ṣe ọlọ́run ló gbé kalẹ̀ ṣe báwa tó o ní ṣèjọba lé lórí àwa tó ń lò torí gbé orílẹ̀-èdè kalẹ̀ ṣe báwa náà lọ ń yàkàyàkà yìí ṣe bí yorùbá náà ló ń gbé sépè yìí ẹ̀yin ọmọ yorùbá sẹ́ẹ̀ jókòó ní sẹ́ẹ̀ rórí ni pẹ̀lú tóbìnrin ìwà tí ń wù olóògbé nǹkan kalẹ̀ nítorí ìran yorùbá ọwọ́ mú yorùbá yọ wá ń yàkàyàkà wọn olórí wọn ti burú orí wọn ti ṣe gbá orí wọn ti ṣàwo ṣe báwa náà lọ fẹ́ ṣèjọba yẹlé lórí dandanli ọbẹ̀ ṣèjọba lórí àwọn tó wọn ti burú according to bó ṣe sọ. So ajá pé ẹni orí rẹ ti burú wọ́n nánu ẹni orí rẹ ti burú òsì gbọ́dọ̀ ṣèjọba lẹ́ni orí rẹ ti burú lórí àfi ká wá ní orí rẹ pé tó ní làákàyè kó ṣèjọba lórí ẹni torí rẹ ti burú kó lè fi làákàyè àtòrí pípé tiẹ̀ orí dáadáa tiẹ̀ kó fi tó ti tàwọn tó ti burú ṣe kì í ṣe how dúpẹ́ ọdún tiri shot herself on the leg ṣe àti ní bó ṣe bó ṣe járáǹkì ara rẹ̀ try to understand me ṣe àti bó ṣe kábàlà ara rẹ̀ gbòòrò ayé ọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ṣe ń tàbá ọ. ó ti pè náà yorùbá ọlọ́sẹ̀ rádaràdá olólórí ibú ni wá fine and ó dẹ̀ lórílẹ̀‐èdè tó mú wá has come to stay fine so you want to govern over the people tó o ti lórí wá ti burú wọ́n ti ṣe rédèrèdè definitely ìwọ yẹn gẹ́gẹ́ orí tiẹ̀ náà ti dàrú orí ẹ̀ ti burú ó ti rédèrèdè such people should not be tolerated such person should not be tolerated to govern us or to lead us because orí gbogbo bá bàbá burú lọ ni tírù rẹ bá tún lọ síwájú wa lórí mi nínú nǹkan dáadáa àfi kẹ́ni orí rẹ̀ pé bíi pọfẹsọ bádé akíntóyè olóyè Sunday àdìsán ọba adéyẹmọ kan kọ àwa tá tó sọ kórìí wa òpè yẹn kan forí pípé tí wọn yẹn kan fi research orí tàwa tí ó pè ọba tán just simple ideology. Ah, ah, ẹ jọra yín lójú o ṣẹ́ńgọ́ ẹ ti jọra yín lójú jù ah, kí ló ṣẹlẹ̀ ẹ jọra yín lójú débi pé ẹ mọ nǹkan tọ́lọ́run ṣe ẹ wúlé agbára ọlọ́run nínú ìrìn àjò yìí níbi tẹ̀ jọra yín lójú dé ni níbi tí ìparun yín dẹ̀ máa dé nìyẹn títí láì. máa ò ta lè parun rẹ̀ máa dé ọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá ló sọ ọlọ́run Yorùbá orí wọn ti dàrú orí wọn ti ṣe gbákan o tó wá ní ìparun wọn máa dé ṣé àwa ọmọ Yorùbá tó o fẹ́ ṣe kínílé lórí nìparun ó tó dé bá sẹ́ni pẹ́ ni òfò ní dúpẹ́ onídìrí ẹni àdánù gbà ní dúpẹ́ onídìrí she is automatically suffering from psychiatric disorder because why tó tó máa bú ìran tó fẹ́ ṣèjọba lé lórí ìran tó ló ń jà fún tó tó wá bú wọn tó ń gbé wọn ṣépè pé wọn parun dúpẹ́ orí àti dàrú ó ẹ máa gbọ́ lọ. láíláí tí o yí padà mhm. ẹ rádaràdà òfò wọ̀nyí. ẹ gbọ́. láàárín oṣù mẹ́ta yìí náà pẹ̀ láti lẹ́yìn ọlọ́run ọlọ́run ṣe ìyanu fún wa àti ní newspaper àní à broadcast yàtọ̀ sí àgbo àwọn mídíà wa tó ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n dúró yàtọ̀ sí wọn oríṣiríṣi láìpẹ́ yìí ẹ máa tó rí a máa launch website IYPDIY <laughs> ó ga jù. ìyẹn ti fi hàn yín pé ibi dúpẹ́ onídìrí ti fẹ́ ṣèjọba ní kàlẹ́ orí wẹ́bsáìtì online paper ibi ó ti fẹ́ ṣe tiẹ̀ nìyẹn kọ̀ọ̀kan ìran Yorùbá ibi a bá ti rí ọ̀nìrìṣà tá a bá ti rí Àwùjalẹ̀ tá a ti rí Aláké tá a ti rí Olúbàdàn tá a ti rí Ewì Àdó tá a ti rí Dèjì Àkúrẹ́ tá a ti rí eh, Alára tá a ti rí Ajérò tá a ti rí Ọwárọ̀gọ́ Àga kí ló wá kù dúpẹ́ dákọ̀ ọba kan tó lè fògùn rẹ̀ gbárí kò sí bẹ̀lẹ̀tàsẹ́ ìjòyè a responsible person nílẹ̀ káàárọ̀ òjìrè tó lè sọ̀rọ̀ Dúpẹ́ Onídìrí ẹ bá mú bọ́ta kí wàá léèyàn ò ní máa kí léèyàn ò ní máa wọ̀rọ̀ rẹ kó máa fi ẹ́ pa mẹ́yìn dè sí. I purposely play this voice record ó pọ̀ gan o màá dẹ̀ ló tán kì í ṣalẹ́yìn kọ́ ó láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ máa mú ìwọ lọ sọ̀rọ̀ pé o fẹ́ gbàràn Yorùbá lẹ̀ ìwọ náà ló tó ń gbé wàá ṣépè o fẹ́ sọ́kú lójijì ó tiẹ̀ sọ́kú ó ga jù ẹ̀yin náà rí pé ẹ̀ ah, eh, ẹjọ́ àwọn ọ̀dọ́ wa <laughs> ọlọ́run kẹ́ wọn gidi ah, agbárí pọ̀ ọlọ́run àánú wọ́n ṣe iṣẹ́ ibi tọ́lọ̀ wá ṣe ìyanu dé ni pé tí n bá bá wọn sọ̀rọ̀ tí n bá pè wọ́n tí n bá ní ah, báyìí báyìí báyìí ẹjọ́ kí n tó sọ délẹ̀ ibi tẹ́ máa mọ̀ kọ́lọ́ lórí ìrìnàjò yìí o tẹ́ mọ̀ kó ti yé wọn tí wọ́n bá máa gbé jáde ẹ máa rò pé wọ́n wọnú nǹkan tí ẹ sọ yẹn ni níbi tẹ́ ti máa mọ̀ ìgbà lọ́lọ́run ló ń rìn ọlọ́run lórí ìrìnàjò ó dàbí ìgbà tọ́lọ́run pé Moses ní pé kán lọ kọ́ àt ọlọ́run júwe fún ìgbà tó máa sọ fáwọn tó máa ṣe ó ti yé wọn ó ti mọ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ló ní ọlọ́run ṣe ìyanu ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa gbọ́ ìròyìn dáadáa ká dẹ̀ máa gbọ́ tó sílẹ̀ àwa báyìí ìgbà tán kọ́ ní òyìnbó yẹn ni a lè kà ṣàyẹ̀ nígbà tó ti di ti yorùbá ọlọ́run ṣàánú hmm, àwọn ìbọn ṣe àgbótá ẹlòmíì bá sọ yorùbá ló ń tàbọn so àwa tá àgbọ̀ yorùbá jẹ́ pé àbíkọ́ ọlọ́run ṣàánú àánà tún tàbọn lórí èdè wa <laughs> a lè kà ọlọ́run ló ní kọ́ ṣe broadcast ìyẹn la máa fi ń gbọ́ kí náà kọ sínú ẹ̀ ó yẹ kí gbogbo abẹ̀rẹ̀ sí ní kọ báyìí èdè wa ni o wọ́n fi ṣèkà fún wa ni o ó yẹ ká kọ dáadáa. ẹ bá ń bi dúpẹ́ léèrè kì í ṣe wá lélé ni bolórí buhari lọ́mọ yorùbá lòun kí wàá ló ṣe dúpẹ́ tí ò fi gbéde yorùbá kí ló ṣe dúpẹ́ tí ò lè sọ yorùbá fluently ó tó lọ rèé gbé adélé wá wọ́n wá ń kọ́ fún yàn lẹ́yọ kọ̀ọ̀kan bí ìgbà téèyàn bá ń kọ́ abd we don't need you people you are useless people useless set of people we don't need you we need people of high intellectual people who really knows what they doing not people who are suffering from psychiatric disorder not who not people who their brain is five hundred meters behind kì ni ṣe ní ọpọlọ rẹ̀ sún we need better people Igboho thinks in a normal way and seek advice from the left from the right we have a professor emeritus professor ẹni gbogbo ẹgbẹ́ ńlẹ̀ káàró òjì rẹ̀ fọwọ́ sí pé òní leader wa We have more than 1,000 organization and association of Yorubas. Wọ́n dẹ̀ gba Professor Banji Akintoye gẹ́gẹ́ bí aṣíwájú. Kí wá là ń wá kí? Dúpẹ́. Ìwọ náà ti sọ ò lásọre lórí kọ́. Ò lásọre lórí kọ́ o. Ẹni ó bá ní làákàyè ò ní tẹ̀lé ọ Dúpẹ́. Ẹ jẹ́ jẹ́ ká máa gbọ́ dáadáa, ẹni tó bá lè ká, ẹ máa kà á ẹ máa gbìyànjú ẹ lágbàá láì bóyá irú èmi báyìí sí mo lè ní láì méjì kan kà lẹ́yìn tó bá tó dọ̀la díẹ̀ ó dòun náà nìyẹn ẹ jẹ́ ká máa kà ká máa gbọ́ ìròyìn yẹn dáadáa toró máa jẹ́ kí a mọ bó tún ṣe ń lọ káàdé máa fetí sí àwọn tíìmù wa àwọn tíìmù wa oríṣiríṣi nǹkan ọ̀nà máa ń sọ ní nǹkan ọpọlọ dáadáa ní nǹkan ìgbésí ayé dáadáa ẹ jẹ́ ká máa gbọ́ wọn dáadáa ẹ jọ. despa ibi tí a ti máa ń mọ olórí gidi Saheed ọmọ bàtà <laughs> ó dedicate life ara ẹ̀ fóbìnrin náà dáradára yìí débi pé ó dèrò àrùn lẹ́nìí Saheed pẹ̀ ní pé ah ṣé mo rí àwọn ti gborí léde kíní kan àwo kan now lórí struggle Dúpẹ́ Onídìrí ìlọmọ bọ̀tà kúlẹ̀ lórí torí ni lè sọ pé lórí struggle Yorùbá pẹ̀lú di àtàlàyé. Ababata believes in what Dúpẹ́ Onídìrí was doing ó dẹ̀ ṣe é ṣe é ṣe é ṣe é débi kó kú sórí ẹ̀ so struggle dúpẹ́ onídìrí ní Saheed ọmọ Bọ̀tá dúkúlé lórí ǹjẹ́ dúpẹ́ onídìrí sófin ìṣẹ́jú kan sọ̀rọ̀ nípa Saheed ọmọ Bọ̀tá ṣáṣíwájú rere nìyẹn you are useless. ìjọ ẹ jẹ́ ká máa wá time ká máa listen sáwọn èèyàn wa tó wà lórí four seven programs yẹn jọ ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀nà àtúbọ̀ wà pẹ̀lú wa láìpẹ́ wẹ́wẹ́sàì tí màmá jáde ẹ̀yin náà máa rí i pé ó ga jù àwọn ọ̀dọ́ wa ń ṣe iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ gidigidigidi and IYP wa indigenous Yoruba people hmm, ọlọ́run bá ti ṣèyanu fún wa ẹ jẹ́ àrí mẹ́fọ́ kan sọ lórí nǹkan tó jẹ́ nǹkan tiwa fún orílẹ̀-èdè wa ẹ má jáwo tàwọn tó ń jíwèrè ṣe ẹ lọ gba fóònù wọn ẹ lọ fún wọn lówó ẹ lọ gbé wọn ẹ lọ ṣe kinní kan káyọ̀ wọn fi bàjẹ́ sínú ẹ má wọlé ara yín lé wọn lórí ètò ni mo sọ fún yín ọlọ́run ló ṣe lè kí iṣẹ́ yàn àwọn àti tani ẹ ṣáà ní sùúrù fún mi lẹ́nu àṣírí tí ẹ gbọ́ nípa àwọn oníranù rádaràda ẹ má gbọ́ ẹ má gbọ́ dáadáa ẹ ní sùúrù fún mi mo fẹ́ kọ́kọ́ fókọ̀sì lórí ọ̀rọ̀ IYPDIY náà ká kọ́kọ́ sọ̀rọ̀ gidi kéèyàn má kọ́kọ́ gbé tàwọn oníranù dání ọ̀rọ̀ gidi ni ká kọ́kọ́ sọ sọ ọlọ́run ṣe ìyanu fún wa iṣẹ́ ń lọ àwọn ọ̀dọ́ wa ń ṣe àwọn adélé ti wa à àwọn yóò ga jù ọlọ́run tiẹ̀ ni kì í ṣe èèyàn wọ́n ń ṣe iṣẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣé o ẹ kúṣẹ́ o ọlọ́run á pẹ̀lú gbogbo wa ojú òní ti wá o ẹ jọ̀ọ́ ọlọ́run á pẹ̀lú wa. ẹ má bínú mo rò pé bóyá yẹn. mi ní tẹ́lẹ̀ ìlọ́mọ́ that will be my next show àṣírí tó lòun fẹ́ tú ń bẹ́ẹ̀ ti gbọ́ rí ni ẹ wọ́n ń dáwó fún pọfẹsọ Banji Akíntóyè wọ́n ń dáwó fọlọ́ ìsàlẹ̀ ìgbòho kan àwo kan ọ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ dúpẹ́ ó ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni ó ṣẹ̀ṣẹ̀ máa sọ kì í ṣe àkọ́ta òkìtì rẹ rèé dúpẹ́ tó ti sọ màá padà play ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ omi àmọ́ gbogbo alábòsí ni òní jèrè dúpẹ́ àdàbí tí pọfẹsọ Banji Akíntóyè àtọlọ́yẹ̀ Sunday Ìgbòho bá lo inú méjì pẹ̀lú ẹ̀ lókùn lóní kẹsàn tá a bá lò ó lórí ọ̀rọ̀ tó gbèsè tó gbà ọ́ tọwọ́ tẹsẹ̀ pé kárì ká pọ̀ yíyẹniyẹni tó o wá sọ wọ́n di gbà wíwọ́ tó o sọ wọ́n dẹni ìtayé lókù wọ́n bá má jẹ́ fọmọ rẹ rí àmọ́ ẹlẹ́sẹ̀ kan ò ní lọ láì jìyà mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní jíjàálẹ̀ èyí tí mo ti sọ yìí mo mọ̀ kó ti yé ọlọ́tẹ̀ ó dẹ̀ ti yé gbogbo àwọn amukunmọ́gàrí tó ń tẹ̀lé dúpẹ́ onídìrí onídọ̀tí òṣì kèdébì yẹn ká ti ń kó yín lọ dóko àánú lọ àwọn tó ń kọ́ ságodi wọn ò ní lọ́ọ̀yà bìlìǹtà ṣe pé you are giving them money every month a sum of five hundred thousand I've done my research I'm telling you this today is Thursday tí ilẹ̀ bá ti mọ́ dáadáa I'm still visiting the prison ọlá pé wọn èyí gbà ká ya fọ́tò ni ẹ bá láṣìírí dúpẹ́ tọ́lá níbi ẹ̀kọ́ wọn sí wọn gbádùn bí ìranú ṣúgà gbogbo bẹ́ẹ̀ tí wọ́n máa bá yẹ́ra rẹ̀ sì rágbára wo fún wọn. àkáǹtì kan náà wọn iná lẹ́ ń fún lówó yẹn. I interrogated one of them. ń dá mo lọ wo èèyàn kan ní prison. <laughs> nílẹ̀ Ìbàdàn Odúláwà àyíṣà ìmọ̀kólókó ó kọ́ mi dá ọ̀nà rìn ọkọ̀ bàbá tó bí mi lọ́mọ ọ̀dànà rìn ọmọ ọba ni mí lẹ̀ ìbàdàn ibi tá a bá tẹ̀ ilẹ̀kùn tá a bá sí tí ò ṣí ọlọ́run ọ̀fẹ́ àríṣí ni gbogbo òkò tó rọ yín ó já they are in prison Agodi ìlàwọ̀ àbàdàn pè lókè òjé wọ́n ń bẹ láràfà ń bẹ̀ wọ́n bá mi sọ̀rọ̀ lóòótọ́ they have been they have been brainwashed ẹ mọ̀ bí bàtà bá náà kò yàn sí maximum prison ìyá ń jẹun but ẹjẹ́ á máa wò gbẹ́jọ́ bó ṣe lọ. mo kí gbogbo ọmọ Yorùbá mo kí bàbá mi Professor Banji Akíntóyè lágbára lọ́wọ́ lọ́wọ́ àárò òrùn yín sásọ pẹ́ ẹ sọ́lẹ̀ pẹ́ bí tẹ́ fẹ́ kíran Yorùbá dé á débẹ̀ láyọ̀ pẹ̀lú àlàáfíà mo kárí ìsà ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àkọ́tà lọ́ọ̀rì ilé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ àlàájà adérọ́pò